pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ní tẹ̀síwájú nínú tafsiru suratul Haqqa eléyìí tí a ń bá bọ̀ wá bá a tẹ́ fojú wo ni wípé àwọn òkúta tafsiru wà yìí bóyá ó lè jẹ́ márùn-ún àmọ́ bóyá bóyá lè padà jẹ́ márùn-ún bá a tẹ́ fojú wo tó súnmọ́ ni kó jẹ́ mẹ́rin náà ìtọ́fẹ́ súnmọ́ jù nìyẹn pé ká bá ní márùn-ún ìtumọ̀ rẹ̀ ni pé ń jọ́ta rò pé tọ́lọ̀ sunday ìtìjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọmọ jẹ́ àrùn tó lè bá ṣubú ìrìn àyín jẹ́ sixteen tọ́lọ̀ bá kádàrá àmọ́ ká sáà mọ̀ pílánì mẹ́rin abẹ́lẹ́ wọn bá lè kí ọlá gbogbo ìtọ́ bá jẹ́ ń bẹ̀ náà kọ́lọ́n kọ́ sáà máa ṣe tọdún yẹn lókun fún wa kó jẹ́ ká gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé bí a ti yà rahman rahman. ẹ̀rí tẹ̀síìrì wa tè ní níbi tí ó ti máa tẹ̀síwájú náà ni àyà ẹlẹ́ẹ̀kẹtàdínlógún. ibi òun ni etí súrà yìí gangan tó ń lati láti lè fọ èsì fún nítòfi bẹ̀rẹ̀ orúkọ rẹ̀ kí ló bẹ̀rẹ̀ orúkọ rẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà tá pè ní alhaakọ̀ atọ́mọ́ra níbẹ̀rẹ̀ tẹ̀síìrì yìí pé alhaakọ̀ àwọn àbọ̀n tẹ̀síìrì yìí pé wà pé ọ̀kan nínú orúkọ tọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ń jẹ́ ni alhaakọ̀ àwọn ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ń jẹ́ pọ̀ òun náà ní jẹ́ Yawmuddin òun náà ní ya Yawmut Taghabun òun kan yìí náà ní jẹ́ Al-Qari'a Yawmul tí nínú àwọn ọkọ̀ tí ń jẹ́ òun náà ni al yìí náà wà ọlọ́run wá sọ fún wa nípa ọjọ́ gbọ́dọ̀ lẹ́yìn tó ti fi bẹ̀rẹ̀ pẹ̀lú wípé àwọn kan bẹ́ẹ̀ náà tí ò nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ ìwọ̀n tó pa wọ́n bí àwọn ìjọ anẹ́bíwá bí àwọn ìjọ ànábì sọ́ọ̀lẹ̀ bí àwọn ìjọ ànábì lùtù bí àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú fìràáhùn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́lọ́ ti ń sọ tó fi pa àwọn kọ̀ọ̀kan rẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá nípa láwọn tẹ̀síwájú láti lè bá wa imaginate àbíkájọ pé ká gbé àwòrán wá fún wa pé báwo lọ́jọ́ pé ìdàlẹ̀ kìyàmà yóò tiẹ̀ ṣe rí kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tí ó máa ṣẹlẹ̀ lọ́jọ́ náà ọlọ́ọ̀bà àlekè ọlọ́wà bẹ̀rẹ̀ fún wa pẹ̀lú àyà alákọ̀ọ́kọ́ yìí pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم الله بالك لنا زم ويبي بعيدا نبغى بالسور نبغة واحدة فإذا وأملت الأرض والجبال فدكتا فدك فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية وإذا نفق في السور نفقة واحدة ọlọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá ń sọ fún wa wípé tó bá dijọ́ tawí nínú àwọn àmì tàbí mọ̀ yí pé ọjọ́ ìpéǹdé àlìkìyámẹ̀ tàbí mọ̀ yí pé ó ń dé òun náà ni ìfan ilé ìtọ́nà ọba àlékè ọlá tó pa màláìkà ta gbèsè ilé ìhùn lé lọ́wọ́ tó kọ́ kan fèrè ẹ̀rí wọ́n ní ọkọ̀ fèrè náà irú fèrè yẹn làpèjúwe àwọn nǹkan kan táwọn àbáwá máa ń ṣe níjọ́ wọn wọn gbẹ́ bí ìwo màálù wọn á wá ṣe bí fèrè báyìí wọn á máa fán àpèjúwe nìyẹn ṣùgbọ́n ilé ìtọ́nà ọba àlékè ọlá tó gbélé Israfil iṣẹ́ tiẹ̀ nìyẹn náà àwọn màláìkà iṣẹ́ tọ́lọ̀ ń gbé òun kalẹ̀ fún sí ẹ̀ òun náà ni kó fa fèrè sínú wo gbogbo ẹni tóun bá náà bá rẹ̀ gẹ́gẹ́ bí tí ń pé ànáńsà lòun olùkéde ọ̀gá rẹ̀ náà níta ni Israfil torí òun lè tí ó kéde ìtọ́ga jùlọ ọlọ́ni fàyídà nọ́fẹ́ àfi sùúrù gbàtà bá wọ́n fa fèrè sínú súwò ayéfèlbúk sínú ìwó tí wọ́n fà á sí ń jọ náà ìyẹn àpèjúwe bọ́lá ọba àlejò ọlá bó ti lè fi yé kó jẹ́ kó yé wa nìyẹn bàbá ma gbogbo nǹkan ká sáàmà ìwó ẹ̀nà ẹ̀wò gbogbo àti láwọn ń ṣe àwọn fèrè tí wọ́n máa ń fa náà rí pé bí wọ́n ṣe móòdì ẹ̀ náà nìyẹn bí fèrè jọ́nà kò sí fèrè kan láyé kò sí spíkà kan láyé kò sí ẹ́ńjìn kan láyé tí wọ́n lè sẹ́ẹ̀tì tó lè nírú fèrè náà torí fèrè kan ni tó lè pé gbogbo ayé pátá ní ògbọ́ kò síbi tí fèrè náà nígbà tí màláìkà tí ọlọ́wọ́ bá lè tẹ́ ọlá kó eléyìí lé gẹ́gẹ́ bẹ́ ànábì ti sàlàyé fún àìpé màláíkà tí wọ́n kò rí lọ́wọ́ náà ni màláíkà ìsìrọ̀fíìlì rọ ni ó bá ti wá fa fèrè yìí náàpọ̀ àtọ́hùn wá hídá ẹ̀ka náà ni ó fà á bọ́ bá ti fán lẹ́ẹ̀kan yẹn tó bá ti tún báyìí ó ń kálukú ní ó gbọ́ fífan ẹ̀ka tí ó fà yẹn tó ń kálukú ìyẹn làwọn bá sọ fún wa pé èyí òun ni mú tú gbogbo tó kù láyé tí ò tí ì kú gbogbo yẹn parẹ́ kò sí nǹkan kan mẹ́ nígbà náà àwọn àbá onímọ̀ tẹ̀síìr wọ́n ní tọ́lọ́ọ̀bá ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá tó bá ti pa màláìkà yìí látẹ̀ tó bá ti fọn fèrè náà nínú àwọn ìṣẹ̀lẹ̀ táàbì màpálìkì á máa ń dé nìyẹn màláìkà yóò fọn fèrè sínú wo níbi fan ẹ̀kan náà wà omi látẹ́lá áùtò wà lígíbà lọ fàdúkàtà àdàkàtà ọ̀hún wà hídá lẹ́yìn bẹ́ẹ̀ omi látẹ́lá áùtò ayérúfẹ́ àtẹ́lá áùtò wà lígíbà lù mẹ́rin àmàkínìyà ọlọ́wọ́ wá ní gbogbo ẹ̀yìn òkè ilẹ̀ ọya ẹ̀sí kò láyè bí ta kàn yín má ẹ̀rí ilẹ̀ yìí ọlọ́run ló fi àwọn nǹkan mú dúró abẹ́nìyà ẹ̀rí pé inú túlátù nàbà ìlú tí wọn lọ́wọ́ ọsọ nù sùràtù nàṣẹ ni wàá lè jìbá àrùsá abẹ́kọ̀ sùràtù àmì ṣùgbọ́n tí nù sùràtù nàbà ìlú kí ló wí jẹ wàá lè jìbá àwùtáàdà abẹ́kọ̀ ni wàá lè jìbá àwùtáàdà náà ló wí nù sùràtù nàbà ìlú yẹn ni pé òkè a mú ilẹ̀ mọ́lẹ̀ èèkàn lábí òkè sé láti lè fi mú ilẹ̀ mọ́lẹ̀ ọlọ́ntọ́wọ́ á náà أملت الأرض والجبال أي رفعت الأرض والجبال من أماكنها a ní kí wọ́n gbé ilẹ̀ kí wọ́n gbé òkè kúò láti lè fi mú ilẹ̀ mọ́lẹ̀ ká gbé ilẹ̀ náà fadún kàtà àdákàtà ń wá hídá àwọn nìkan fi ilẹ̀ lura ilé àtòkè kan fi wọ́n lura wọn tí wọ́n fi wọ́n lura wọn kó ló yìí kọ́ sí mú ìlà àjìdá ń mọ̀kẹ́ tó àyìn ó kálukọ́ wà pín sí wẹ́lẹ́wẹ́lẹ́ ilé ó pín sí òkè òpin sí wẹ́lẹ́wẹ́lẹ́ kàbí bá máa ìlà ẹ̀rì gbogbo wà ní bí òkè bí èkù èlùbọ́ gbogbo ọ̀fọ́ sí yẹ́gáyẹ́gá abẹ́rìta jálà máa láyà mú ara nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn òkè ńláńlá tó ẹgbẹ́ sápàtà kan bá ṣe kìnnìkan wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ yóò níye tí wọ́n ṣáàjì yípa àwọn afẹ́ fún àpàtà náà kọ̀pọ̀lọ́wọ́ ṣẹ́jú kan igbe náà ni igbe òun náà ni ó fọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà àtòkè gbẹ́sì àtòkè rágbìdì àtòkè abẹ́kúta àtàwọn òkè àkúrẹ́ rínú òlú tó lókè náà àkúrẹ́ náà wà bẹ́ẹ̀ ẹbá ní káàkiri mara òkè káàkiri káàkiri àbí máa sọ òkè gbogbo àwọn òkè wọ̀nyí ẹ̀kẹ́ náà gbogbo ó kúdànù pẹ̀lú ohun ọba tí ó fi àṣẹ Israfil pé fún abèrè sínú wo ọlọ́níjọ́ náà pọ́wọ́ mi lábẹ́rẹ̀ àádù wálé ti bá wọ́n gbé ilẹ̀ àtòkè wọ́n gbọ́n kò láyé ibi tí wọ́n wà pàdúkàtà túkàtà ń wà hídá wọ́n wà fi méjèèjì wọ́n fi wọ́n lura wọn ayé yútọ̀rọ̀ báàdù ábì báàdù wọ́n fi apá kan lu apá kejì rẹ̀ tí wọ́n ti wá gbogbo wà dà gẹ́gẹ́ bí èkó ìlú Allahu akbar Allahu akbar jamaa bọ́nà ọba ti sọ yẹn káwà náà ká fojú fíù bí ó ṣe rí tí báwà náà rí bí tí wọ́n ti fẹ́ gbẹ́ kànga tí wọ́n sọ fún pé àwọn ma àwọn tí ń lo local one wọn fẹ́ yìnbọn wọ́n ti fi fún ọ̀nà yẹn kan <laughs> tó bá ti wá yìnbọn kan náà gbogbo tí ó fọ́ ó lè mọ́ fọ́ ju ó lè mọ́ fọ́ ju ìṣì láì náà lọ ìbọn kan tí wọ́n yàn ẹ wá wò ohun kan náà ni lọ́lọ́wọ́ bá lè tọ́lá gbogbo àwọn òkè tí ń bẹ pátá àtìlẹ̀ gbogbo ọ̀fọ̀ yẹngayẹnga ẹ̀rí tóbi ọlọ́wọ́ bá bí bá rí yàn tí bá rí bí wọ́n ti ń fọ́ àpáta tí wọ́n ti yìnbẹ̀lẹ̀ ìtànsọ̀ yìí tí bá wọn bá tí yàn orí sí wọ́n bá ti kọ́kọ́ díìlẹ̀ tí wọ́n sì dáwọn kẹ́míkà sí tí bá rí ló ti fọ́ káwá wo ẹnu tí kẹ́míkà yẹn lè fọ́ ma káwá wo iye tí ohun malakul israfil tọ́lọ̀wọ́ pa láti pé kọ́ fa fèrè tí gbogbo àwọn eléyìí ó sì máa fọ́lẹ̀ kan náà ẹ̀yẹ ká máa títóbi ọlọ́run ọlọ́run nínú tí ó ṣẹlẹ̀ yíò rẹ̀ kìí àmà nìyẹn o ní táàbì mọ̀ pàrí kìí àmà débọ̀ ààrẹ nù o ọlọ́ọ̀bà àlékẹ́ ọlátún ní fàyáwó máa ìdí ń wákọ̀ àtẹ̀lẹ̀wọ̀ akẹ́á fàyáwó máa ìdí ń wákọ̀ àtẹ̀lẹ̀wọ̀ akẹ́á bẹ́lẹ̀ ìbá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí mọ́lápò jìbìrí mọ́lápò ìsìrọ̀bíl tó bá ti fọn bèèrè sínú wo ta ti gbé ilẹ̀ kóòmbi tó wà tẹ́lẹ̀ ta fọ́ tókè ti wà ń bẹ̀ tó ti fọ́ lẹ́yìn bẹ́ẹ̀ àlìkìyàmọ̀ bẹ̀rẹ̀ nìyẹn

Allahu akbar ṣẹ́rí pé nǹkan lagbara lágbára ìbílẹ̀ ìbá ti ẹ̀ rí earthquake ìbá rí sílẹ̀ ilẹ̀ rí níbo lẹ́ti gbọ́ pé sáwọn yàrí tọ́nà bá ń sọ̀rọ̀ ti ilẹ̀ nípò wọ́n kulẹ̀ dànù a lè tún máa fojú fi wù pé a ti bá ti ẹ̀ gbọ́bi tí ilẹ̀ rírí ti ṣẹlẹ̀ láwọn àyíkọ̀ kan níbo láti gbọ́ pé sáwọn ti yàrí àbí àwọn onímọ̀ sáyẹ́ǹsì yọ́ ti rí yòrí pẹ̀látẹ́wádé báyìí sọ́mọ̀ ya láyé báyìí kò tí ìṣẹ̀lẹ̀ ọlọ́run ní tọ́wá díjọ́ gbẹ̀dà rìkì àmà sọ́mọ̀ yẹn ó sèkínlẹ̀ o sọ́mọ̀ yẹn ó fàyà bí pépà Allahu akbar Allahu akbar ọlọ́run ní tọ́wá ti wá rí ya ó mẹ́ ìdẹ̀ wá ìyá bí sọ́mọ̀ ti solid tó wà lókè tó ṣe gbìngbì kalẹ̀ síbẹ̀ ṣé sickness sọ́mọ̀ lẹ́fẹ́ sọ ni àbí kíkìnà tó jìnà àbí bó ṣe sọ́lìdì bó ṣe lágbára tó tẹ́ẹ̀pẹ́ kẹrì mọ́ bẹ kò tí ìyẹn ni pé kò nípa ṣùgbọ́n ó le bó ṣe fẹ́lẹ̀ yẹn náà kò rọrùn láti já ìka mi sì ń bẹ yóò nípa yóò tún le gbogbo ẹ̀ lọ́wọ́ pẹ̀lú sánmà ó wá lágbára síbẹ̀ tó bá ti gbé tàwí ọlọ́run ní ti sánmà bá fàyà fàyà ya òun mẹ́yìn ìdẹ́ wá ìyá gbọ́tàwí yóò lẹ púpọ̀

ìwọ wúra rẹ̀ wúra rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sánmà sama ní sánmà ó fàyà wúra rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ̀ wúra rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òkè tí wọ́n bí àpáta ńlá kàkàlẹ̀ bí nísìnyí tí wọ́n bá wọn àpáta yẹn lórí scale wo ya àpáta kékeré tí wọ́n kà wọ́n bẹ̀ tí wọ́n àbí kọ́ lọ dúró lẹ́gbẹ̀ẹ́ òkè òkè ó lárí tòsí wámì àmì àwọn òkè kan tòsí wámì náà àrókè náà lọ́nà báyìí lọ́nà ìmí ọyẹ káàlì láwọn òkè kan lọ́nà ìmí lọ́dún lẹ́gbẹ̀ẹ́ àpáta ẹ̀kọ́ wúra rẹ̀ pẹ̀lú ẹ̀ kátó wá sọ gbogbo òkè tí ń bẹ láyé agbára tí ń ṣe lọ́wọ́ tó kìlọ̀ mi tí ìgbọ́ ọmọ ilé kù mí dànù wù nítorí jáde nìyẹn o nípa ọ̀rọ̀ àlìkìyàmà nítorí ẹka bẹ́ẹ̀rù nìyẹn o ọlọ́wọ́ bá sọ fún pé ti tó níjọ́ والملك على أرجائها ọlọ́ọ̀bà àlẹ́tí ọlá ń sọ mú wáyé pé níjọta wí alìmọ́lákù a rí wípé àwọn màláíkà màláíkà ní jẹ́ mọ́lákù ṣùgbọ́n níbi wọ́n ní bọ́lọ̀ọ̀bà àlẹ́tí ọlá ti lò a rí pé ismol jínsì ní alìbọ̀

wọ́n á gbé lọ́wọ́ wọ́n á gbé àlẹ́ ara fi ọlọ́run ọba lọ́wọ́ lókè lókè níjọ́ náà wọ́n ní òǹkà wọn sàmáníà yóò máa jẹ́ mẹ́jọ láwọn màláìkà tó gbé àlẹ́ ara fi ọlọ́run ọba lọ́wọ́ wọ́n ní tẹ́lẹ̀ mẹ́rin ni wọ́n ṣùgbọ́n wọ́n fi òǹkà mẹ́rin míì kún wọn tí wọ́n fi kó mẹ́jọ níjọ́ náà gẹ́gẹ́ bá àfọ́n tẹ̀síìrì sí ọ̀kan wọ́n àwọn mẹ́rin nù wọn amọ́látọ̀lá arsh àwọn ni wọ́n gbé àlẹ́ ara ti ọlọ́wọ̀n ọba lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n bá tún gbé àlẹ́ ara ti ọlọ́wọ̀n ọba lọ́wọ́ ṣùgbọ́n níjọ́ ta wí nítorí ìṣẹ̀lẹ̀ ẹjọ́ náà bí ò sẹ́ni kẹka tó mú lọ́wọ́ àlẹ́ ara ti ọlọ́wọ̀n ò lè bọ́lẹ̀ o ọlọ́run kàfẹ́ wá sẹ́fà àwọn yẹn ni o torí pé kúńpà ìtumọ̀ rẹ̀ náà nìyẹn ọlọ́wọ́n bá àlẹ́kọ̀ yú wa tó dé dájú láì ní bùkátà sẹ́nìkan yìí ṣùgbọ́n àwọn tó gbé sẹ́fún nínú iṣẹ́ tí ó tún wáyé níjọ́ yẹn ni wípé àwọn mẹ́rin kan ó tún kọ́ àwọn tó gbé ara sí bá lọ́wọ́. ọ̀rọ̀

yawma tubla sarair ọlọ́run ní ọjọ́ kan lọ́jọ́ yẹn tubla sarair gbogbo kọ̀kọ̀ yẹn pátá báyìí á fi hayé gbogbo tó ń sin kọ̀kọ̀ á fi hayé ọ̀pamọ́ tí bá ti sọ fún wa bí bẹ́ẹ̀ tẹ̀sí ìdọ́nú tọ́lọ ni láti sọ ọ̀rọ̀ àfáwà Imam Malik rahimahullah rahmatan wasi'a nígbà tí wọ́n wà nílé tí ó lọ́la fún àwọn àbáwà rọ̀bí àbáwà fún wọn látàmẹ́ntì tó ogun ọlọ́ sí wá kí látàmẹ́ntì àbá fún wọn àbá fẹ́ ní kọ̀ọ̀kan ládìẹ wọ́n ní kálọ̀ pa níbi tí ó sẹ́ni ìgbàkan sí rí wọn nínú àwọn ọmọ kéwú wọ́n jẹ́ akẹgbẹ́ àbá àmàmàálì àwọn kan wọnú hù lọ nínú hù lẹ̀ nínú hù àpáta wọ́n wò yíwọ́ pé wọ́n pa adìẹ náà òun ti parí assignment ẹ̀ tí ó lọ jíṣẹ́ fún àfà tó bá dijọ́ kejì ẹni tó wọnú gbó lọ ó wọnú gbó lọ ọ̀nà tó jìn nínú gbó rere owó wájú owó ẹ̀yìn owó ọ̀tún owó sì kò rẹ́nì kankan ó pa òun náà ti parí assignment ẹ̀ pé òun lọ jíṣẹ́ pé nínú gbó mo ti pààyàn sí rẹ́nì kankan gbà náà fàárí tẹ́jẹ́ fún àfáwà pé kò sẹ́nì kankan mi mo ti pa kí nǹkan lọ gbọ́ rìsọ́ọ̀tì lókù iṣẹ́ tá a bá ní ṣe mo ti ṣe gbogbo bá pàdé ńlẹ̀ kéwú lọ́dọ̀ àfà ló ń kálukú ń sọ bí tó ti pa díẹ̀ ẹni ọ̀pá nínú hólẹ̀ yàrá ah, inú àpáta inú lẹ́ẹ̀ owó ọ̀lọ́ tóun lọ pa àfààní á òkùn yẹn jùlọ tó kò sẹ́nì kankan sáré ọ ẹlẹ́nì kankan rí ah ah nínú gbó ọmọ wọ̀ lọ tó sẹ́nì kankan gbogbo yíwọ̀ òun yẹ̀rẹ́

gbogbo ẹ̀ tẹ́lẹ̀ lọ́nu òwú ilẹ̀ yẹn àlẹ́sà máa kún rọ́bùl àlẹ́ yìí sọ́ba tó ní gbogbo ayé òsì ní ìgbà tẹ̀ ń pa eléyìí náà ń jẹ́ ẹ̀rí jẹ́ mi nsó ìwọ tó ń ó máa rí ọ ní gbangba bí ọlọ́run ayé ọmọ ní gbangba ah, àfà lélẹ́yìí olùbẹ̀rù ọlọ́run lélẹ́yìí èèyàn ṣùgbọ́n wọ́n náà mọ̀ tọ́wá kù wọ nìkan o ọmọ bó ṣe rí o ọmọ tó ń dán o tọ́wá wà bí tẹ́nìkan kan ò rí ọ àwọn èèyàn máa dásàkásà ẹ̀yin ọmọ wa ọ̀dọ́ ẹ bá wà léwe yálà lọ́kùnrin àbí lóbìnrin orúkọ tọ́wọ́ ọmọ lọ́mọ jẹ́ lẹ́yìn odi tí ẹ bá dórí facebook àkáńdì mọ́ lèmi lórí facebook ẹ̀ lè dáhùn kóhùn ní jẹ́bẹ̀ ọmọ mùsùlùmí ó lè ní fat cash fat cash kí ni túmọ̀ rẹ̀ kí ni túnmọ̀ vatican vatican ewu ta ní fat vatican pàtàyè ní pẹ̀lú vatican pàtàyè ní jẹ́ o ọ̀sọ̀rọ̀ vatican ẹ wà wo ibi tó ti fọ́ọ̀mù ọkọ̀ yẹn ẹ̀ ní get ẹ̀ kẹ́yàn bá dá àmà torí tó bá tẹ bá rí aburú kan lórí mẹ́ pé ọmọ yìí ní jẹ́bẹ̀ nígbà tó fọ́ọ̀bẹ̀ tó ní lisanko lisanko títí ń jẹ́ lisanko tó kọ́ lé sẹ́kàn ní àbí kíríkà ní kò ní túnmọ̀ gidi kankan ọkà ìmọ̀ bàdá àmà ní okóhun ní jẹ́bẹ̀ ó kọ́ tí ò ní jẹ́ ókọ rẹ̀ rárá torí aburú tó fẹ́ máa fi ṣe bẹ́nìkọ̀ wà ọ sọ́lọ́run àwà rí ọ ni ọlọ́run bà ní kíọlá ó fẹ́ kún kálukú wa káàmà kọjọ́ gbèrà lè kíámà ń bẹ o ọjọ́ gbèrà lè kíámà àti kún kálukú tú o ẹ rà bá mi jẹ́ gbèrà lè kíámà ẹ̀sìn máa bá kẹ́nu sí àá ẹgbẹ́ ìlẹ́ atamuruna nasa bilibiri ni watanzauna anfusakum fàátò tẹ̀tẹ̀lúnà lè kìtàbà afàlá tààkìlúnà ọlọ́run ti sọ àwọn ohun sí lákàí wọ́n kàn ká báwọn èèyàn ni ara wọn fàyẹ̀wú dí ni wọ́n wọ́n kàn ká báwọn èèyàn ni àwọn ẹni bí nírú wọn àwọn ròyìn ogun fún èèyàn ni àwọn olóò tẹ́sí fún dàwà tẹ́sìfù dàwà létí sákọ́mì wọ́n ń ròyìn oògùn fáwọn èèyàn fẹ́ni tí ń ṣàárẹ̀ òun ròyìn oògùn fáwọn èèyàn ké máa tẹ̀ sí ìhù káwọn bá lè gbádùn wà á ń tàbí í bẹ̀kímù ṣùgbọ́n ọ̀gá náà ń ṣàárẹ̀ sí wasumanu wá ní ọ́nì èyí ni wọ́n mú sábẹ́ ọ̀sọ̀ pé káàmìlì ìyàbì náà sì yẹ́gi sí lùwà pàtàkù wù gàríkù fi rígìsì wà nàjàbí àbá ní gẹ́gẹ́ bí wasumanu nílò kwásọ àwọn èèyàn ẹ̀rí ẹni tó fi dàklínà tí ń lò kwásọ àwọn èèyàn tí ó bá wọn fọ tí ó mọ tí ó lọ aṣọ tí wá dọ̀tí

kọ́fíà olùsápamọ́ kan nǹkan kan táwa lè sọ pé olùpamọ́ olùpamọ́ ń jọ náà àjọ yẹn rárá mi ò ní wá rárá o ẹlòmí àní ẹ̀ẹ̀mọ̀ ni ọ̀rọ̀ nínú ìbá fún lè gbogbo bá jọ àìrí rí sí mẹ́ ọ̀tán rẹ jẹ́ ó ṣe rúrù bó ṣe wíwọ́ ó ti yìí ti ẹ̀kọjá bẹ́ẹ̀ kún fáyà kó ọlọ́ni ó gbẹ̀bọ́ta ó bọ́ta kí ní jẹ́ bẹ́ẹ̀ kábèsí ìlú yìí lórí pínpín ọ̀nì tọ́sà lọ pé bí Tinubu sí tó tó bá lọ fẹ́ bí àjẹ́ nìkan ní tó tọ̀ bá ti lè rí bí rápálá tó bá ti gbáyà pọ̀ tùlọ tó bá ti fòkó Nàìjíríà ọ̀tán o ó lè rí bí o àmọ́jọ́ta wí ọlọ́wọ̀n bá lè tọ́ kọjá kò sí bí ọ fẹ́ sálọ ìjọ tọ́lọ̀ bá lè o ọjọ́ tọ́lọ̀ bá lè tọ́ fún ayé pé ní

tó bá ti rí àwọn kan tó já lágbára kan lọ́sẹ̀ máa nísìnyí yọ̀bọ̀ mẹ́ o nísìnyí ó di wípé ìṣẹ̀lẹ̀ kásẹ̀lẹ̀ ń jò ní sẹ́nìkan ẹni yẹn ti pè mí ní báwọn bóde yẹn ti pé lè ta sọ yìí náà ẹni yẹn wà bàrí kọ̀ mọ́wọ́ mẹsẹ̀ lóòótọ́ àìmọ́ta ìmọ́wọ́ mẹsẹ̀ yẹn náà irú kéèsì yẹn tó bá dọ́dọ̀ àwọn ọlọ́pàá oúnjẹ ni kí ló ṣẹlẹ̀ sẹ́ni náà ẹni náà ń ta oúnjẹ ó ń ta oúnjẹ àwọn kan wá jẹun lọ́dọ̀ ẹ̀ wọn wá sanwó ó sàtí wá jù pé wà mú òun kankan ọba nira àwọn ní síbí kan bí pé akáwọn fi síbí di oúnjẹ àwọn táwọn jẹ ó ti gba síbí ilẹ̀ lọ́wọ́ wọn nìyẹn kápẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní 2003 nìṣẹ̀lẹ̀ wo ó di bí 2004 àwọn ọlọ́pàá ẹ̀sọ̀ wá bá ẹ wọ́n láwọn ẹni yẹn wọ́n lọ ara àwọn fún ni wọ́n jí kó ń bẹ̀ òun ni wọ́n wá tà fún wọ́n lòun ní rajo lè ẹwọ̀rọ̀ ẹwọ̀rọ̀ ẹ sì wo bọ́rọ̀ tẹ́rí torí pẹ́ nìyí ìkéṣẹ́ tó lè parọ́ fẹ́ mi òun gẹ́gẹ́ mímẹ́ ni òun gẹ́gẹ́ ní kò lè pa ọ́sọ́ tó tẹ̀lẹ̀ wọ́n wá ara ń jẹ lọ́dọ̀ òun ni wọ́n sì wọ́n ti sanwó làwọn bàbá wọn bí wọ́n ti wá gbé ẹni yìí ni ẹni táwọn ń sọ yìí mọ̀ sún bí ọjọ́ mẹ́ta ní rìmọ́ǹdì àwọn ọlọ́pàá ló mẹ́bẹ̀ adìlá lọ́yà dé wọn ọba wọ́n àwọn tí wọ́n sọ báwọn lọ́yà lọ́yà dé àwọn ọlọ́pàá yọ̀dá bọ́lọ̀ ti nìyẹn tí ọkọ̀ arábìnrin yìí wọ́n kà pẹ̀lú ọlọ́pàá rìn ẹni tí wọ́n bẹ̀ bá tún lẹ́ni tí ń bẹ ní ẹni tí wọ́n ń bẹ̀ ọba tó lẹ́ni tí ń bẹ ní ẹ̀dá kẹfẹ́ bí ẹjá parí ẹ̀bá yẹn ayọ́rọ́lá ẹ̀mọ́ ìrẹ̀já parí ẹ̀mọ́ ẹjá máa bá lọ́dẹ́ bàbá lọ arára ẹjá parí ẹ̀bá hùn ọba tó ti pé ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ni ìṣe wálé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìyẹn kí ni mo fẹ́ lò ń bi eléyìí ayé nìyẹn máa gbogbo ń tọ́ bá lo ní ká sì má tara personality o se ń a láyé tàwà yóò ah personality se ń o personality ha o n se dáadáa ó sì ń sàbúrú náà kọ́pà kan wá sí ọ̀dọ̀ mi wá kéwú lápọ̀rẹ́ ìlàdùgbà kan wíwá tó ti wá ọ̀ ẹnìkan náà lọ́kọ̀ mú wá kọ́dà ògbó tó fi kéwú náà rògbó lójú méjì náà fi kéwú tó ní mọ́ àtàwọn experience kọ̀ọ̀kan títún gẹ́ẹ̀nì lára ẹ̀ rẹ̀ ni wọ́n kọlé àwọn kéwú lọ́wọ́ jọ kan wá bèèrè àwọn question kan ó wá ń sọ̀rọ̀ nípa pé n tójú òun rí lórí ọ̀rọ̀ kí èèyàn ó ní ẹni tó ní personality tó pàtàkì láwùjọ kése kékeré òun ti ní experience rẹ̀ púpọ̀ torí òun fẹ́ràn politics láti school ó ní bẹ̀rẹ̀ lórí pé òun fẹ́ wọ school ìgbà tó fẹ́ wọ skúù ìtòkù òun ni kó wọn ṣe lẹ́sìn ṣùgbọ́n kọ́tọ́ máa kí wọn wọ́n fi já wọn òun gba tó lé lọ́rí tí kìíní kan ma ò mú un wọ́n kan òun sápàdà gbá bẹ́ẹ̀ òun wá kan ó sì ní òun jẹ́ nìkan tó yẹ pé ọ̀gá tí bá ti ń pa àwọn òun mọ sábà bẹ́ẹ̀ rí létí ara wọn mọ́ mo wá rí léètì ara ọmọ ẹnìkan náà tó jẹ́ rẹ́gísítà gẹ̀gẹ̀ náà ó sàbí dé ó tó tó jọ́gà tó wà lọ́fíìsì rẹ̀ nìyẹn kò wá sí lọ́fíìsì àwọn kan wá wá báyìí nìyẹn ti wá dé wọ́n ní bolo lọ wá níbi tó lọ níwá lọ báwọn pè wọ́n wá ó ní sáà sọ fún pé ẹni báyìí báyìí ní béèrè rẹ̀ ó ní bóun ṣe díẹ̀ tóun ti sẹ́bọ̀ gáhùn báyìí ó ní

wọ́n bọ́ ya ọba ti ohun ya rẹ̀ sájọ sọ ìyá náà tẹ̀lé ọmọ náà tẹ̀lé wọ́n ní yẹsà kí ló kọ rẹ̀ kọ́ báyìí náà ní jẹ́ ìyá lọ wo kìnní ó ní ọ̀gá àwọn ó sì àwọn ti kọ rí síbi tí ó kọ́ ti jáde ọ̀rẹ́ tí ó kọ́ ti parí ó ló sojú òun kìnní fún ẹ̀sẹ̀ ń sọ wọ́n kà sí lọ nínú kọ̀ǹpútà náà bẹ́ẹ̀ ni wọ́n sì gba okọ̀ ẹnìkan irú ẹni yìí ká kọ́tọ̀ máa kí tòun tóun gbà níjọ́ náà lọ́dún náà tó ju tọ́mà yìí lọ ṣùgbọ́n pásánẹ́lìtì ẹni yẹn jẹ́ tó ṣe nìyẹn jọ náà ó ní bẹ́ẹ̀ ni wọ́n wá lọ ọ̀gá àwọn sọ tọ́rẹ́ nìyẹn tó ṣe múnú òun wá wà níbi kò nílé ní ọwá níbi ìgbẹ̀ka ọ̀gbọ́dọ̀ gbà tì lọ́wọ́ personality nìyẹn personality nìyẹn ayé náà lọ magama rita lọ nìyẹn o personality lè wúlò láyé a lè fi yànyàn jẹ́ a sì lè fi ràyàn lọ́wọ́ náà ni èyí tó bá wá fi ṣe ń bẹ̀ náà ó sáìsì rẹ̀ ń jọ gbé dàrí wọ́n tó ó tẹ̀sí ìrú ẹ̀yìn ìrọ̀lẹ̀ kìí àmọ̀ wọ́n tó ti personality rẹ tó bí ẹ̀nà yẹn lọ́wọ́ náà wọ́n náà gbẹ̀sán jẹ́ ẹ̀nàjọ́ ìrọ̀lẹ̀ kìí àmọ̀ ìka ò ní lọ lásán láyò díhù amẹ́là àmì lè mí kún iṣẹ́ ẹnìkan ò ní wéṣì inú yóò nínú sílátọ̀ alìmọ̀lá àjọ́ ti sọ yíwọ̀n iṣẹ́ ẹnìkan ò ní sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ nínú yóò gbogbo ilẹ̀ bàǹkà yíwájú ọlọ́run lábẹ́ ti personality ẹjá tó mú kẹ sí nínú tọ́kùnrin náà tó sọ fún mi ó lóun fẹ́ ṣe ẹsẹ̀ òjì náà máa ṣe ní sùn yẹn òun fẹ́ ṣe kódà ti stéètì lòun fẹ́ tún ṣe gan lọ́dún náà lọ́rùn ah ó ní àwọn èèyàn dẹ̀gbà tòun ní sùn àwọn èèyàn gbà tòun gan ẹ̀mí òun balẹ̀ pé kò sí sáfẹ́sẹ̀ àwọn tó jẹ́ bí ọmọ àwọn tó jáwà kọmíṣánná kọ̀ọ̀kan wọ́n ti ní tẹ́ẹ̀tì nínú ọ́pọ́nẹ́tì òun oníjọ́ náà lòun méjì gọ́ọ̀nà báyìí wọ́n gbà síwájú gọ́ọ̀nà báyìí pé gọ́ọ̀nà bẹ́ẹ̀ àti nítìn ó lóun ti ẹ̀ máa òun ẹ̀mí tó le tó pé òun náà sọ̀rọ̀ down pé kóhùn gbowó òun lóhùn gbowó pé nǹkan yẹn gangan lòun fẹ́ ó mọ̀ kóhùn mọ̀ kóhùn gbowó <laughs> kóhùn mọ̀ kóhùn gbowó ẹ̀mí òun balẹ̀ ìta láwọn èèyàn wà lẹ́yìn òun yìí báyìí ti fẹ́ràn òun tó yìí afẹ́hùn tara òun ni wọ́n nígbà tí wọ́n sí dé òun ọ̀tí ẹ̀wọ̀n kóhùn ti kú wọ́n padà gbé òun sá lọ ni tí wọ́n fi parí ogun yókù tán òun ọ̀gbọ́dọ̀ tẹ́rẹ̀ gbèrègbè ẹ̀mí wọn lọ sí

kò yóò rí sáwà sáwà láàmú abá àjòkó lẹ́lẹ́ nínú mọ́sáàtì bí ẹ̀rí sáwà ní káwà àjòkó lẹ́lẹ́ wà nínú mọ́sáàtì bí kí náà báwọn fẹ́ sọ gẹ́nẹ́ kí náà báwọn fẹ́ sọ táwọn ti gbọ́rí ìgbéraga mọ́ gbá àwọn olówó wọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ni máa gbá àwọn olówó wọ̀ lọ́pọ̀lọpọ̀ kò sẹ́nìkan tó lè sì gbéraga sọ́rọ̀ ọlọ́run. yawma ọlọ́run níjọ́ ta wí ẹnìkan ò lè pamá ó kàlùkù náà ní ó pẹ́sẹ́ǹtì níjọ́ náà. fa máa sọ fún wa ibo ni wọ́n fẹ́ fọ́ọ̀lù ni ẹni tí ó gbà tírà rẹ̀ tọ́rọ rẹ̀ já sí dùnú ẹni tí ó sì gba tíra tiẹ̀ pẹ̀lú ìdàkejì tọ́rọ tiẹ̀ náà já fẹ́kún níjọ́ náà ọlọ́run wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ẹni àkọ́kọ́ pé ọlọ́ni bá ni ó ti akítà bá wù bí ẹ̀mí ní ọlọ́lẹ̀ tí wọ́n fọwọ́ ọ̀tún gba tíra wọn tí wọ́n fún wọn tíra wọn ọ̀tún jọ náà kìtàbíyà dábàá wá fún tíra náà tó gba tíra náà tán wá sọ yí pé àwọn àbá onímọ̀ akéwú wọ́n lè rí àà umukira àwọn ọ̀rọ̀ yẹn lábúdó mọ̀rákábù ni wọ́n gbé gúnra wọn ni láti bí háù tọ́gbà kíni tó àti ká sọ yí pé mọ̀kàtóró mọ̀bíní wàhálà lè fàtẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni wípé ha bí máa nà tààlà ó ẹ̀yìn èyí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ dákun ẹ máa bọ̀ wá. Fàyàkúlù ha òmùkùrọ̀ ó kìtà àbíyá. Àbí ká sọ ni ọmọ tó pàṣẹ ń sùn ẹ dákẹ́wà yìí náà.

ìwé yẹn yóò rọrùn àti bí hàn yẹn níjọ́ náà ẹni bá ti fọwọ́ ọ̀tún gba síra ẹ̀ yóò máa wá sọ báwọn èèyàn. ẹgbàwé mi yìí kùdú ọyá ẹgbà ẹwò ẹbá ń kàáwò ẹgbàtíra mi ẹbá ń kàáwò. Mm-hmm. inni zanantu anni mulakin isadiya èmi náà dọ́nà bí adịghị ní Emina bí bị máa na ilmù dọ́nù bí na zanantu alimtu àà èmi náà ti mọ̀ ìgbéraga wà fẹ́ wọ̀ lẹ́wù bá èmi náà ti mọ̀ ìgbé lónìí <laughs> ẹ̀mí rẹ̀ balẹ̀ wípé ní kí ni anni mulakin hisabiya anni mulakin hisabiya èmi náà ti ń rò bẹ́ẹ̀ mo ti ń retí ẹ̀ mo ti ń retí irú ìṣirò tẹ́ báyìí náà wáwúwá fi rìn ṣàtì rọ̀ ọ̀díyá ta wá sọ yìí yóò máa bẹ nínú sẹ̀mí kan ta yọ́nú sí yóò máa bẹ kan wọ́n ní rọ́díyà yẹn ayé bí máa na annáwó yẹ́rùdọ́ ha ayé yẹ́rùdọ́ bí hayatin ya isu a bada akhdil kitab ìsẹ̀bí tó náà máa lò lẹ́yìn gbọ́gbá gbatíra yẹn tán inú rẹ̀ ó dùn ìsẹ̀bí tí inú rẹ̀ ó yọ́ sí ni jamaa iṣẹ́ wo ni wọ́n ń ṣe títẹ̀ tí ẹ náà lè já sí bẹ́ẹ̀ tó ẹgbẹ́ tí wọ́n bá rẹ inú rí ó dùn tó bá ń bẹ́ẹ̀ ntọ́ bá ń bẹ̀ ìwọ náà lọ o òun ní fún ní tẹlùmíì bí náà ni wọ́n ó fún ọ kí lọ wá ń ṣe é lẹ̀ a máa sọ fún alọ́pọ̀lọpọ̀ ọgbà wípé ilé ìwé tá a ti tó lẹ́bídẹ́ǹsì fún wa ó ti tó lálàyé wá bí àwọn kan abàlá tó bọ̀ sí ilé náà tó lẹ́rìí fún wa tó bá lọ léèwé tó ṣe exam tán ó lè wá gba rìsọ́ọ̀tì yìí tí wọn náà bá ti ń gbà wọ́n ló ti máa rí tí wọ́n ti ń fún ọ ní àwọn fíìsì wọ́n ló ti máa rí tọgbà ó ṣe tẹ́sì over 20 ó ti di pọ̀ ọgbà kẹ́ni ọgbà five sọ̀rọ̀ pé ó ti ń fẹ́ẹ̀lì díẹ̀díẹ̀ ẹni tó ń sì wo tiẹ̀ tọgbà eighteen ẹni kó náà ṣe kẹ́ni òun ti máa rí pé ọgbà ah, díẹ̀ kejì náà ó tún gba bí 17 àà ah, ó rìn tán mú díẹ̀ pẹ̀lú ẹ̀rí tán ẹ̀pẹ́ lákọ̀ọ́kọ́ gba 5 ẹlẹ́ẹ̀kejì ọba 3 ọba 20 kọ́mọ̀ sí pọ̀ ó ti ná exam ó tún jòkólẹ̀ olóhun kàwé dáadáa ọba 50 ọba 60 kóró pọ̀ odó ra bàtà olójú ẹja àbí àbí tó bá bẹ̀ kọ́ ẹnì kejì òun sì ṣe ẹ̀gbáhun ti ẹ̀ ó bá 60 ó bá 55 jẹ̀má fóònù oró pọ̀ 17 18 35 nìyẹn ó tún wá gba 55 jẹ̀má kí nìyẹn ẹ̀rí kó ti ní 90 àìbẹ̀ẹ̀kọ́ kódà gbogbo ibi tí máàkì tí wọ́n jù ó ti wọ excellent gbogbo ibi tí máàkì tí wọ́n jù nínú àwọn ibi tí máàkì tí wọ́n jù rẹ̀ nínú yunifásitì bẹ́ẹ̀ làwá lọ nínú àwọn jámíà yunifásitì tí máàkì wọ́n ti high lágbàáyé inú ẹ̀ ni Asia àríwá inú ẹ̀ ni jámíà nìjẹ́ ìdáwà ti parí wà tó láwọn ọ̀gá wọn sọ fáwà ní pé yẹ̀kùtì ká makbul kí láwọn pé makbul òun ni kọ́ gbọ́dá gba páàsì kó sáà gbà bá tẹ̀sí àwọn àwọn abẹ́rẹ̀ pé ṣe kí ló dé mọ́nà torí ìdíbi mùtàrí al-imtiyazilila kọ́ ọba excellence ọlọ́run lónìí àwọn màláìkà gan very good ni wọ́n màláìkà àwọn náà ni very good ṣùgbọ́n good títà ló ní yìí títà ló tó ní gẹ́nẹ̀ òun ló ní good ẹ̀yin eh, student ẹ̀yin lẹ́nikẹ́ náà sáti ta pass gba kírẹ́dìtì díẹ̀ díẹ̀ kọ́ máa lọ ọ̀ka ní. wọ́n wá lọ gba mẹ́tì ọ̀hún pé mẹ́tàǹtì lọ́gbà yẹn lágbàláyé àpèjúwe là ń ṣe fúnra wa kó kálukú náà máa wọn sí ọwọ́ ẹ̀ wò gbà tí wọn náà bá gba rìsọ́ọ̀tì rẹ wọn náà wò wò lẹ́nu gbàtílẹ̀ máyì àti kí ìrun mẹ́ta báyìí lé nì gbogbo ìrun mẹ́tẹ̀ẹ̀ta ta kí èwo ló kí ń jẹ̀ mọ́ ń bẹ́ẹ̀ pàápàá jùlọ ọkùnrin

àbí ìwà àwọn èèyàn kan tọ́rọ jọ dàyín pọ̀ ọ̀rọ̀ dáadáa mélòó ló jáde lẹ́nu ẹlẹ́nilẹ́gbàtílẹ̀ mọ́ tó jẹ́ ọ̀rọ̀ tó sáǹfà ní fọ́mọ̀lá kejì kan mélòó ló jáde lẹ́nu ẹlẹ́ni tí wọ́n náà bá tẹ́ rí ìhun náà tẹ́ máàkì náà lọ ń gbà lẹ́hùn ṣùgbọ́n wọn náà ti ń wọ́ra rẹ̀ pé ah Subhanallah ìta àfá àmọ́ sọ yìí gbogbo òun wákàtí mẹ́ta tó mọ̀ kílè ní àdákíwẹ̀ mi Subhanallah ó nírun lóòótọ́ ṣùgbọ́n má kẹ̀rẹ́ sì dínkù lórí àtàtúrì gan-an kò sí nǹkan kan tí ń ṣe wọn lọ wo bọ́ọ̀lù ni torí bá ti ń bọ́ọ̀lù àwọn ìdáhùn kan jáde ní ilé pákó ọ̀dà kí wọ́n ní bọ́ọ̀lù tẹ́lẹ̀ nínú ọwọ́ alẹ́ ṣe é ṣe nítorí ìdájú ni pé yóò ti mú àsìkò dúró ó ti mú àsìkò dúró torí pípa tẹ́mi jáde tí mo rí pé tí ìrìn gan bí nǹkan ti mú àsìkò oorun àbí kó igbó yẹn fún rẹ̀ kò ní lẹ́kàrọ̀ ìfóhùn ọbẹ̀ mọ̀bọ́ mọ̀ burúkú tó ṣe tó fi jẹ́ ó ti lé nígbà bàbá rẹ̀ lẹ́pẹ́ dádì ẹ máa jẹgba lénìí bàbá rẹ̀ náà dádì á nà kíta fún yín lénìí wọ́n àti bàbá rẹ̀ lórí bọ́ọ̀lù irun yẹn kí lọ fẹ́ sọ fọ́nà pé kò jẹ òkì lásìkò rẹ̀ tí bọ́ọ̀lù náà ni kí lọ fẹ́ gbà ń bẹ́ẹ̀ ẹ̀rì wọ́n láàá náà àwọn asẹ́nà kíla asẹ́nà mọ́ rí o àti tó bá tún sẹ́lọ́n tó ẹgbẹ́ àǹfààní tó fẹ́ rí bẹ̀ ní àǹfààní tẹ́tẹ́ ó tún sẹ́lọ́n nìyẹn torí pé tẹ́lẹ̀ lóba kíla àbá ń sọ ìwọ̀n mà tá a ti fìdí ti ẹni tó máa jẹ góò wọ́n máa jẹ góò méjì owó rẹ̀ jáde mbẹ̀ tẹ́tẹ́ lọ ń ta o wọ́n tó máa ń ṣe tọ̀wá mọ́ o ó lè máa já sí owó fún ọ láyé lé ní nísìn o wọ́n padà sunkún rẹ̀ jẹ́gbọ́n lálẹ́ kìí àmà o tẹ́tẹ́ ni o torí pé ọlọ́run lóhun ṣe é léwọ̀ o rígìzò mi ní amàlì ṣèitọ́nù sájẹ́ níbú lọ́lọ́run wí òtẹ́tẹ́ ni o torí ìdí ẹlẹ́yìn jàmá ọlọ́ọ̀bà àlejò ọlá ń sọ fún wa wípé ní fàwọ́ fi rìn iṣẹ́ tí rọ́ díyá irú ẹni bẹ́ẹ̀ ń jọ náà tó bá gba tírà rẹ̀ tó wò tí wọ́n bá wòwò tóun náà rí dáadáa tó ṣe láyé tó bá ń bẹ̀wìn ní kìnkìn yóò máa bẹ nínú sẹ̀mí elé tó ń yọnú sí nínú àlìjẹ́nà elé tó ga